بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله وكفى بالله شهيدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرار به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد أيها الناس اتقوا الله تعالى واشكروا نعمته واشكروا نعمته حيث أرسل إليكم أفضل الرسل وأنزل عليكم خير الكتب وشرع لكم أكمل الشرائع ورضي لكم الإسلام دينا فقد أرسل الله تعالى رسوله محمدا صلى الله عليه وسلم على حين فترة من الرسل يهدي يعني به إلى أقوم الطرق وأوضع السبل وافترض على العباد طاعته علم به من الجهالة وغفر به من العمى وأرشد به من الغي وفتح به أعينا عميا وآذانا, وآذانا ثم وقلوبا غلفا وأشرقت الأرض برسالته وأشرقت الأرض رسالته بعد ظلماتها تألفت به القلوب بعد شتاتها وسار بدعوته خير الشمس في الأقطار وبلغ دينه ما بلغ الليل والنهار وترك أمته وترك أمته على المحجة البيضاء التي لا يزيغ عنها إلا هالك قال الله عز وجل لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين نعم كانوا في ضلال مبين في عقائدهم حيث كانوا يعبدون الأصنام والأشجار والنيران ومنهم من يعبد الملائكة والأولياء يقولون ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى هذه حالة الوطنيين من العرب وغيرهم ولا تقل عنهم في الضلال حالة آه، حالة المنجيين من اليهود والنصارى حيث حرفوا دين الأنبياء واتخذوا آبارهم وربانهم أربابا من دون الله والمسيح ابن مريم وكان الناس في ضلال مبين في حياتهم السياسية وخصوصا العرب وقد كانوا يعيشون في غارات وثارات وحروب طاحنة وكانوا في ضلال مبين في حياتهم الاقتصادية ومعايشهم كانوا يتعاملون بالربا ويعيشون من النهر والصلب وكانوا يأكلون الميتات والدم وكانوا يسيبون بعض مواشيهم وزروعهم للأصنام فلا ينتفعون بها بل كان بعضهم يقتل أولاده تقربا إلى الأصنام والعياذ بالله وكانوا يقتلون بناتهم خشية العار هكذا كانت هالة أهل الأرض قبل بعثة النبي قبل بعثة النبي صلى الله عليه وسلم كما في الحديث إن الله نظر إلى أهل الأرض فمقتهم عربهم وعجمهم إلا بقايا من أهل الكتاب أي نظرة يصيرة ممن تمسك به ممن تمسك بما جاء به عيسى عليه السلام في هذا الجو المظلم أشرقت أنوار الرسالة المحمدية وقد امتدت حاجة البشرية إليها على حين فترة من الرسل وزموط من الصبي فعلم به من الجهالة وهدى به من الضلالة وأغنى به بعد العيلة وأعز به بعد الغله وكثر به بعد الذلة كما قال تعالى واذكروا واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخفف أن يتخطفكم الناس فآواكم وأيدكم فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون وقد جمع الإسلام بين القلوب المتناكرة جمع الإسلام بين القلوب المتنافرة والقبائل فجمعها وجعلها أمة واحدة وإخوانا متحابين بالله وإن اختلفت أنسابهم وتباعدت ديارهم قال تعالى واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء إن كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم, فأصبحتم بنعمته إخوانا وقال تعالى إنما المؤمنون إخوة وقال تعالى الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم نعم ربط بينهم برباط الدين الذي هو أقوى من رابطة النسل بل إن رابطة النسل لا قيمة لها مع اختلاف الدين قال تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله يوادون من حاد الله ورسوله ولو كانوا ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم ولذلك لا يرث الكافر قريبه المسلم ولا يرث المسلم قريبه الكافر لانقطاع الرابطة بينهم فالرابطة التي تجمع المفترق تجمع المفترق المفترق وتؤلف بين المختلف هي رابطة لا إله إلا الله التي تجعل المجتمع الإسلامي كله كأنه جسد واحد وتجعله كالبنيان يشد بعضه بعضا كما قال النبي صلى الله عليه وسلم مثل المسلمين في توادهم وتراهمهم وتعاطفهم كمثل الجسد واحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى بل إن دين الإسلام هو رابطة التي ربطت آل السماء بآل الأرض كما قال تعالى الذين يحملون العرش ومن حوله ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا وقال تعالى والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض فالذي فالذي ينادي برابطة برابطة غير رابطة الإسلام كرابطة قومية أو العصبية إنما يفارق ولا يجمع وإنما يدعو بدعوى الجاهلية كما قال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب القدوم وشق الجيوب ودعا بدعوى الجاهلية وفي بعض الغزوات حصلت مشاجة بين رجل من المهاجرين ورجل من الأنصار فقال المهاجري يا للمهاجرين وقال الأنصاري يا للأنصار عن النبي صلى الله عليه وسلم فقال ما بال دعوى الجاهلية ثم قال دعوها فإنها ممكنة فأمر الرسول صلى الله عليه وسلم بترك هذه الدعوة وأخبر أنها ممكنة والممكن خبيث والله تعالى حرم عليه الخبائث ومن ذلك النداء بالقوميات والوطنيات ولا سيما إذا كان القصد من ذلك الاعتياد به عن رفض الإسلام كما يريد دعاة القومية اليوم وقد بين الله سبحانه أن الحكمة من جعل بني آدم شعوبا وقبائل هي للتعارف فيما بينهم وليس للتأصل بالعنصريات والقوميات قال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا أي ليحصل التعارف بينكم كل يرجع إلى نسبه وإلى قبيلته لا لتفاخروا بأنصابكم وقوميتكم فجميع الناس بالشرف بالنسبة البينية إلى آدم وحواء سواء وإنما يتفاضلون بالإيمان والتقوى ولهذا قال جل وعلا إن أكرمكم عند الله أتقاكم عباد الله إن هذا الدين الذي جمع الله به بين القرون ووحد به الأمة الإسلامية حتى صارت أعظم قوة على وجه الأرض تهاوت تهاوت تحت أقدامها عروش الأكافر والقيافر فأسقطت أعظم دولتين على وجه الأرض هما دولة الفرس ودولة الروم إن هذا الدين صالح اليوم في كل وفي كل زمان لأن يعيد لهذه الأمة عزتها ومكانتها إذا رجعت إليه أي بهذا الشر إذا رجعت أي رجعت الأمة إليه وتمسكت به وتمسكت به كما قال تعالى ولله العزة ولرسوله وللمؤمنين وقال تعالى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم يمكنن لهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون إن هذا الدين هو سبيل النجاة في الدنيا والآخرة في الدنيا يعصم الدم والمال ويوفر الأمن والاستقرار ويجد القوة والاتحاد بين المسلمين وغيرهم حتى تصلح لهم السادة السيادة والقيادة والسعادة في الأرض وفي الآخرة ينجي من النار والعذاب الأليم ويكون سببا لدخول جنات النعيم والسلامة من الأخطار والآفات وبدون هذا الدين عباد الله لا نجاة ولا سعادة وإنما الخسارة الخسارة دائما والشقاوة لازم والعياذ بالله نسأل الله عز وجل أن يرزقنا التمسك بهذا الدين والثبات عليه لا يوم نلقاه إنه قريب مجيب أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ ومن يبتغ غير الإسلام فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين بارك الله لي ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي وذكر اللهم إنزل الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم انصرنا على اعدائنا اعدائك اعداء الدين في هذه البلاد وهذه الديار وديار المسلمين قاتلا اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا أبدا اللهم ربنا ولي أمورنا خيارنا اللهم ولي أمورنا خيارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا ولا تولي أمورنا شرارنا ولا تولي أمورنا شرارنا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أدنا قلوبنا تقواها وزكها فأنت خير من زكاها أنت ولي مولاها اللهم انصرنا في هذه الدولة والدول الدول الإسلامية كلها في أقصى الأرض يا ربنا إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أدعوكم اللهم atọ́rọ̀ alékún kí a ti fánà Muhammad sallallahu ta'ala alaihi wasallam ọlọ́wọ́ bá wá ọba tó rán òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú islam láti lè ṣe àfihàn rẹ̀ lórí gbogbo nǹkan tí wọ́n pè ní ẹ̀sìn láti lè ṣe àjùlọ rẹ̀ hàn àti ìjẹ́ ẹ̀sìn tọ́lọ́run lórí gbogbo ohun tí wọ́n pè ní ẹ̀sìn ọlọ́wọ́ bá wá ó tó ní ẹlẹ́rìí pẹ̀lú tó sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn tó dúnra tí wọ́n sì fi gbé tí wọ́n pariwo sí ti ọmọ aráyé dídá wà náà ti dé gbogbo olùdarí pátápátá. aṣáájú aláì láì lọ́pàá àwọn àdáwò láṣẹ ìdálà ọba tó rán wọn àṣọ ni tí ó pé méjì tí ó sì lórogún kò ní ẹgbẹ̀rá mo jẹ́rìí sáà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú rẹ̀ mọ́ ní òjíṣẹ́ rẹ̀ tí gbogbo àgbáńlá ayé mọ̀ ní kọlọ́mọ àlékún jáde ẹ̀fà nábì náà sọlọ́lọ́ ọ̀dára àríwọ̀ sálà gbogbo bó ti wù káwọn ọ̀tá rẹ̀ gbogbo ti tó bá ti bẹ láyé àtìgbà tí ó ti lórí ilẹ̀ ayé má ọlọ́run bá ti fún ọlọ́run bá ti pẹ̀lú rẹ̀ ọlọ́run ẹ̀ tó bá wa sàlékún ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀dùnkúpẹ́ orin rẹ̀ ọlọ́run bá ti wá lórí tó pọ̀ nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ torí bí láàyè kà kódà nígbà ní ọlọ́run máa ti wá lórí dáàní mà wọ̀lọ́ ìlàrí sábà bá wá ń orí ọlọ́run èyí tó ti àmọ̀ ọ̀pọ̀lọpọ̀ lábùkù gbàgbé lọ láti inú àwọn ọ̀sán ọ̀sán lẹ́nu ó ran sí wa àwọn ọjọ́ ọmọlẹ́yìn ẹ̀ gbogbo ọjọ́ ọmọlẹ́yìn ànábì ni wá sọlọ́lá ọ̀gáàrà sọ́là àwọn èèyàn kankan ti báyìí wọ́n kàn kọ́ ni wọ́n kàn rò lọ́kàn ara wọn pé àwọn òní tẹ̀lé ni tí ò bá ti sá ìnábì ní mẹ́wàá lẹ́yìn rẹ̀ gbogbo ẹni tó bá fi sáyé ọmọlẹ́yìn ẹ̀lọ́ yẹ kí wọ́n jẹ́ ọlọ́run tó wá ti fi wọn lọ́rùn àdúgbò orílẹ̀ ìlọ́dọ̀ ọlọ́run bá fún àwọn tààlà nínú rẹ̀ kẹrin kalẹ̀ tí ó sì sí síra ní ìtọ́ wáyé lẹ́yìn ẹ̀mọ́ tí ó sì sí omi tí ó tún wáyé lẹ́yìn ẹ̀mọ́ tó jẹ́ pé látọ̀dọ̀ náà wà ló ti wá tó bá jẹ́ pé ọba náà lóore á rí pé ọpẹ́ ńlá ńlá òun lélẹ́yìn nínú tó yẹ ká máa dúpẹ́ fún òun náà ni pé ọlọ́run bá ṣe àgbékalẹ̀ bá ti lọ ayé ìta ń pè ní ṣẹ̀rí ọlọ́run ẹ̀rí nígbà tí mo lórí ọlọ́run bá pọ̀ ẹ̀sùn bí màá kọ́kọ́ dákọ̀ ilé tí ọ̀pọ̀lọpọ̀ aláti kọ́lé ọ̀pọ̀lọpọ̀ aláti gbọmọ́tò àìsẹ́yìn rò yẹn bọ̀ bó jẹ̀jẹ̀ bára orin náà ni èyí sẹ́yìn ò tètè mọ̀ lóore orin bá ń tètè ń sọ fún wa yìí tó lápọ̀ọ́lẹ̀ orin yẹn ni iná àdìyẹ ọlọ́run níwájú níwájú ọlọ́run ṣùgbọ́n náà ń yìí bá kò lè sábà bí àgbàkan kò jẹ́ pé pé pérépéré kò ní rí ìkankan nú pé yẹn tẹ̀lé súnà tọ́lọ́hún tẹ̀lé tànàbí tọ́lọ́lọ́hún náírà sọ́là kò sí rí ìkankan mẹ́ ya ẹwọ́rẹ́ ayélujára rí ìnú síbẹ̀ síbẹ̀ náà ń bọ̀ ìyẹn ló pàtó jẹ́ pé ọ̀gá orin là ń kà fúnra wa yìí bá ti ṣẹ̀rí à ó la ìlànà kalẹ̀ fún wa ó sì sọ wípé òun gbogbo ẹ̀yẹ gbogbo ẹ̀yẹ tí mo dá bá náà ẹnu tí ó jẹ́ kí ojú tí ọlọ́run bá dá wa tó sọ di ojú ríran ó sọ wá di ẹni tí abọ́kójú ọ̀nà nígbà tá a fi nù ṣé àlùkàn bẹ tí wọ́n pè ní ìtẹ̀gbẹ́tẹ̀ bí ẹ̀sìn yóò tún máa já kó bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kò jìnnà sójú arùbí ń bẹ gáàlá ní òtún ní ìfọ̀lọ́tọ̀ ọ̀tá ọ̀tánlá dọ̀lá ẹnu mú bí ìnù lọ́wọ́ bá pè é anù sẹ́yìn ò sílẹ̀ tó ojú ọ̀nà rárá ìdílé dọ̀lá ẹnu mú bí ìnù èèyàn ti sọnù síbi ti bí gáàlá ní òtún ní ìfọ̀lọ́tọ̀ ọ̀tánlá ọ̀tánlá ọwọ́ àti ẹsẹ̀ kéèyàn wá bá rẹ̀ nínú ìsìlámù lónìí yóò kọ́ wá sí díẹ̀ yóò mú lò díẹ̀ yóò tira kó bẹ́ẹ̀ nígbà míì tí nǹkan ayé bá papọ̀ mọ́ sàlùkìá náà yóò mú sáyé yóò lè sàlùkìá náà mọ́lẹ̀ ìgbà míì yóò mú sàlùkìá náà ìṣègbésẹ̀ náà. ṣùgbọ́n náà ọ̀dọ́ orin tọ́nà ọba fi fún wa ni pé a nù kọjá àlà kódà lẹ́yìn ìgbà tó wá lẹ́yìn ìgbà tí ọlọ́run dáná ti dìde sọlọ́mọ bá bá wo bá bá wa bọ́lá òsì ní kẹ́ lọ́jọ́ lórí kẹ́ ẹ sì bá ọba ìdíje tí jẹ́ àánú yóò máa yà wá lẹ́nu pé àlọ́ ah, àpà alihamudulilayi àwọn wa dúpẹ́ kọ́lọ̀ tó àti jánà ní ìsìn mọ̀ tó tí ò lábùdà rárá anábì sọlọ́lọ́ náà lọ́wọ́ fi sí ojú wa inú fi sí etí wa ìlóbi sí ọkàn wa gbogbo awòwo agbègbè sánmà àbílẹ̀ wá di ń dọ́mọ́lẹ̀ látara àmọ́lẹ̀ ànábì kọlọ́lọ́ ọ̀tọ́lá kí sì ní ìmọ́lẹ̀ rẹ̀ kùtọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ àtẹ̀dá bọ́lọ́wọ́ bá fi dá bọ́lọ́wọ́ bá fi rọ̀ òun gangan náà láti fi sọ́kọ́ máa ráyé torí pé gbogbo tá a bá kọ́ sí pẹ̀lú ànábì àlè ìwà àlè ìjọrọ̀ sọ́ọ́ gbogbo ní dáa bá mú ọ̀sán ní jẹ́ mọ́lẹ̀ fún rẹ̀ ni yàtọ̀ sí tọ́lọ́ ọ̀rọ̀ sọ̀kalẹ̀ fún awa tó ní kì í sí gbogbo nǹkan lára wa o táyì kódà àwọn tó tó wa lọ máa mú bá àwọn ní bọ́lọ̀ ti lélẹ̀ náà wọ́n ti náà wá ti nǹkan sínú àbíkẹ́ yóò sọ rere kò sí àsìmú lára níbi sọlọ́lọ́ ọ̀dàlọ́ sọlá láti àtàlọ́ ìdá sórí láyé tí tó kọ̀ mí. àwọn ọkàn wọ́n ti tó sí fọ́rọ̀ ọlọ́run wọ́n ti ọwọ́ kan ti tó papọ̀ lẹ́yìn ìgbà tó kàn fọ́ká àbíràn lágbáwá yìí náà kọ́ wàhálà ìtàwọn òjìnà sí yìí pẹ̀lú àkọsílẹ̀ níbi tọ́lọ́ ti gbá àwọn ọ̀pẹ̀sìn tó papọ̀ lẹ́yìn tó fọ́n ká tayọ àlà lójú ẹ̀mú ọ̀rọ̀ ìwà ọ̀tayọ wípé ọmọ nàìjíríà ní ó fọ́n ká púpọ̀ èròkérò pọ̀ ẹlòmíì ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó rò kọ́kàn kó wọn ṣe ẹlòmíì ti ń kó èèyàn jọ gbogbo ẹ̀ lórí aburú náà ni ṣùgbọ́n burú jù bẹ́ẹ̀ lọ níbi tọ́lọ̀ ti dáná bíi ilé tọ́lọ́lọ́ ọ̀gára ọ̀pàlà nǹkan kan tí kó dá wa lójú tọ́pọ̀lọpọ̀ wa ò nígbàgbọ́ sí tòun ti bá a ti wá òun ni kí aburú ó délẹ̀ síbi kí ẹ wá máa ń nígbàgbọ́ pé ọ̀rọ̀ tí kọjá àdúrà ọ̀rọ̀ tí kọjá kábẹ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó náà ló fi sọ láàtò nígbàgbọ́ délé ìlú fà tó jẹ́ pé ẹnu eighty àbí eighty five percent la ti ń gbọ́ pé la ti ń gbọ́ wípé nàìjíríà ò lè dá a mọ́ ìjẹ́nìkọ̀ọ̀kan bá mọ̀ pé yóò ṣe é mẹ́tọ́ bá dáa ní kó ṣe é ẹ̀sìn lójúkọ lọ́wọ́ ẹ sọ pé Allahu Akbar ẹ̀sìn máa pé dùáwò àdùá nínú nǹkan kan tó rinlẹ̀ tó ti ga nínú ẹ̀sìn Islam yìí irú àpapọ̀ra àwọn òun ló wá ń tẹ̀lé yìí nígbà tẹni tí bá ń ti sọ̀lá àti sọ pé Allahu Akbar ẹwọ iye rọ́kà lójúmọ́ tábà ti sọ̀lá àti wọn tó bá pé ẹwọ iye rọ́kà lọ́sẹ̀ ẹwọ lóṣù tírú wọn bá ń sọ báyìí ẹni tó sì kankan sí lẹfẹ tó wí téèyàn ò lè pẹ̀ nípọ̀ pé ó burú ni ó bà ní kò sí ìbàjẹ́ àbẹ̀ lọ tó jọ pé ọlọ́run tó ń gbàdúrà lágbára dé àwọn ẹni tí wọn ò sí lọ́run rárá ọlọ́run tún ní tí mo bá dá wọn lágara wọn ó sáré pè mí tára wọn bá balẹ̀ tán wọn mọ̀ wá pé nǹkan míì lẹ́yìn mi wọ́n sáré kọ́kọ́ ké kọlọ́run náà bóyá mo kúnlẹ̀ mọ́ wọn àbí mo kún òkè mọ́ wọn èmi ni wọ́n kọ́ máa ń pè wọn àfihàn ọlọ́run ẹrẹ̀ tí ò ní kankan ṣe pẹ̀lẹ́sìn kò sínú òrí ẹ̀ kò sínú báyẹ̀ kò sí lọ́pọlọ ẹ̀ sínira bá gbà múlẹ̀ tán yóò sọ pé ẹ lọ́hùn o sáré bá palẹ̀ pé wọ́n padà sí yóò gbà ìyẹn túmọ̀ sí pé dájúdájú

Allah alladhi la ilaha illa hu alágbára lórí gbogbo gbòòrò ẹjá tẹ̀síwájú ìpèsè ànábì sallallahu ta'ala alaihi wa sallam tó dìde láàrin àwọn ẹ̀dá tá a wí yìí ọwọ́ àti tó gba orí ilẹ̀ pátápátá kò ọwọ́ fi wá sílẹ̀ lẹ́yìn ìgbà tí ìsìláàmù ti pé tọ́lọ́run ti ní kó rọrùn fún láti jíṣẹ́ rẹ̀ ní tọ́lọ́run fẹ́ kó jẹ́dé láì fi wálẹ̀ sórí ìkàkan tó rújú mọ́ jamaatu mùsùlùmí láì fi wá sílẹ̀ àwa mùsùlùmí lórí ìkàkan tó rújú mọ́ agálàdé ìwà wa ń bẹ lọ́wọ́ wa tó pọ̀ tó fi yàtọ̀ sí lánàá mi fi lẹ̀ ó sì ń níbi tí wà wá ti bá ń dáná níbi ilẹ̀ mọ́. àtàlẹ́sì ló sábìjà wọn dìde a sì wá mọ̀. àfọ àti pépè tún náà ọmọdé tó ń dúró àti ọba tún náà ẹni tá a pèpè tún náà fi bí ẹ̀ tó bọ́ ọdún lò ọmọdé tó ń kù sí tó ń dúró pé kí ọba tún náà.

nígbà tí ò ti yé wa rárá ẹ̀rí pé pálapàla náà ti bọ̀ kò fún wa fi pálapàla kankan lómi tẹ́ yá mẹ́lí kọ́lá tó tètè sọlọ́mọ ọ̀dà àlẹ́ ìpàlà kò bá wọn lọ́kọ̀ọ́ mi tó darí ìyẹn ló bí mọ́mọ́ ní máa lọ sí gáàrò ìlera níbi òfin òfin báwòrò kòtò tí ń bẹ níbi òfin báwòrò ní mọ́tà òun ló mú máa lọ bẹ̀ pé nígbà òfin máa kójọ sáwọn èèyàn

ó ní ìmúnáwó máa ń ràyàn àwọn méjèèjì ń jìyà lọ́wọ́ wọ́n ti kó láyé ọlọ́run fi hàn ọlọ́run fi ti sí wọn hàn dáná nínú sàárè ọlọ́run méjèèjì ń wà má ìnáwó wà má yóò bí kí ti kàkà tó tó wọ́n mi sọ ni nígbà táwọn ó sì tẹ́sán wọn jẹ́ ìwà rẹ̀ sọ pé kì í sin nǹkan tó tóbi wọ́n jìyà nínú àwọn olùmọ̀ wá tún sí pé ẹni tí ò tóbi lójú sí wọn ẹni tí ò tóbi lójú sí wọn òní wọ́n jìyà sí ọ̀kan nù ẹ̀ wá jẹ́ ọlọ́rọ̀ àgbékiri ọ̀rọ̀ tí mo dà ní àwọn èèyàn rú nígbà tí òní kan ti. kò ní kò sì ní gùn ayà yẹ bàrà ọlọ́run wa fún wa pé orin tí mo ní mo ṣe fún yìí ọmọ sọ́tọ̀ ayélujára náírà one fifty four ọlọ́run bá kẹ́ wá ní nígbà tó gbé dìde láàrin tó gbé dìde láàrin wọn ń ìyẹn tó sì ń kọ́ wọn ní mímọ́ láti ṣe wáyúzà kí him ti ń sọ fún wa wípé eléyìí ló má eléyìí ò má kò bá tọ́lọ́ wọn nínú gbogbo òjì sí àbọ̀rọ̀ àtàbí wà sí wọ̀nyí wà lé mú ṣe ti dára ó sì ń kọ́ wọn láti gbà pé wọ́n ti mọ̀ àdúgbò náà tẹ́lẹ̀ kan ìjọba wa pẹ̀lú rẹ̀ wọ̀nyí kárùn-ún kọ́bìlì làbí ìdọ̀lá lè mọ̀ mí tẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run gbogbo eléyìí wá látara ànábì sọlọ́lọ́rọ̀ àyọ̀kọ́lá inú àrùn tó jìnà sọ́nà tí wọ́n fi wà àìwá ti fọ́ nìyẹn ló sọ́tọ̀ alẹ́ ọ̀rọ̀ tó ọmọ èèyàn jìnà sí ìlànà tọlọ́run níbi àkídà á jìnà sí ìlànà tọlọ́run nípa òṣèlú ó mọ̀ tó pẹ̀lú pípẹ́ pípẹ́ látìgbà tọ́lọ́run bá ti dájú mọ̀ tẹ̀lẹ̀ dáǹkà lẹ̀ láyé yìí bá a ti ń hùwà pẹ̀lú ara wa yìí náà yàtọ̀ sí sáńpẹ̀ ní democracy bá a ń gbé òṣèlú ni o òṣèlú kan náà ni ẹnìkan ní bẹ́lẹ́bẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́nà tí ń gbà hùwà sẹ́nì kejì ẹ̀ bá lé ilé lẹ́nu ọ̀nà tí ń gbà hùwà ló lé àbí alé ilé tí ń gbà hùwà ló lé ọkọ ẹ̀ àtàwọn ọmọ òṣèlú kan ni ẹ̀ kó wá ti bẹjú sí náà ni àti bó bá ti kéré sí. àwọn èèyàn ní ni wọ́n ń tẹ̀yìn nígbà tánàbí ìfẹ́ sallallahu alaihi kó tó di pé ọmọ láàmù dé wọ́n ń tẹ̀mí nínú ogun tó gbóná tó kọjá gbogbo tó rọ̀ ogun tó gbóná èèyàn tẹ̀mí nínú gbogbo ara nínú òsì wallahi alazim kódà àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ wọn ara wọn fúyẹ́ fún ebi wọ́n máa wá ìgbésí àwọn àwọn lábá sí ní ìgbésí kan tó máa sòkúta mọ́nú ebi máa ń pa wọ́n àtẹ́jọ́ sí náà àtẹ́jọ́ sí náà àìdí palárúbáwá láyé nínú kan pápá ni wọ́n gbé kò sí nǹkan ẹ̀rọ kò sí nǹkan ìgbàlódé táyọ ọgbọ́n làlẹ́ kò fi ọ kì í sì ti inú arọ ọgbọ́n mi ti wá ní inú pápá ni wọ́n máa rìn wọ́n sì máa pẹ́ lórí ìrìn àjò alábẹ̀tẹ̀ rìn àbí lórí rẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ àbí lórí àkúnmí àwọn tẹ́ bá dánwó lu wọn àwọn sọ̀hábà máa ń ṣubú lórí sọ̀lá ibi tí wọ́n máa ń fúnlẹ̀ ní pẹ̀lú ìlú kò sí pọ́n nínú jíjẹ́ òsì láyé torí ẹ̀ bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu by all means ìbá àmà bàtọ́lọ́ mu kí láwọn ọlọ́dẹ nìyẹn o òun ni wọ́n máa ń gbà ìbá àmà bàtọ́lọ́ mu gbogbo dáńtọ́ yẹn ó ń tẹ̀lé ńgbà yẹn òun ni ó wà sí kéèkù báwùjọ táwa ń lò lọ́wọ́lọ́wọ́ dáńtọ́ rẹ̀ kí wọ́n ti lọ ìgbà táwọn sọ ibi lọ ìlú yẹn ti dìlú islam ilá bàbáyá ilẹ̀ náà àbáwọn ẹ̀kọ́ kan tó kú ti dẹ́kọ̀ òkì mẹ́ ó ti dìlú islam hundred percent kódà èsì tọ́mọ èèyàn bá fẹ́ sìn ìjọba mú wọn ní tipa láti sórí ìjọ gbẹrọ ìdíyàmà ìjọba ọgbà tí wọn máa máa tẹlọ ọgbà tí wọn máa máa pàpà ọlọ́ọ̀ya àfẹn tó bá kù sọ́dọ̀ ààrẹ níbi tíjọba ọmọ nínú rẹ̀ ni pé kò sẹ́nìkan tí ò ní fi pọ̀lá àfẹn tí ó bá mọ̀ọ́mọ̀ ya kò kì í àpẹẹrẹ ìdíjọba sípò àjọba ká ni pé sẹ́mbà ti pé àdáhùn kóníkàlùkò tíṣọ́pù ẹ̀ kò sẹ́nìkan tó kù lọ́jà wọn bí ìjọba ọba fọwọ́ bẹ́ẹ̀ mú wọn àwọn Yorùbá máa tajà lọ sí iwájú náà tó jẹ́ pé àwọn tí ń tajà ní òní mọ̀ pé èèyàn dìde lẹ́yìn wa mọ̀ bá kòrò àkóso láti lọ́dọ̀ wọn wọn ò ní títì nìkan ni wọn ò ní tì báńkì ó ti sinmi fún sọlá gbogbo olóúnjẹ ó ti sinmi fún sọlá gbogbo ọjà ó ti sinmi fún sọlá gbogbo omi kíbi tẹ bá lè ròó kàn àfojú fífi lẹ́yìn ojú fífi kò síbò mí nù kí wò sí ní wọn ti sọlá. sọjọba òkú lórí àlùkìyàmọ báyọ ìgbà téèyàn bá wá ń ṣe sọlá àti ìdí èsèpé torí sọlá òní ìgbà ó lé ìwà ọmọ ọlọ́kàn padà ìdí ìṣe lójoojúmọ́ kò sì bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́run tó tó kù láyé ìdáwó ní oníbi tọ́lọ́run. àwùjọ tó wá tí wọ́n dáwà wá wà nínú ẹ̀ lónìí gbogbo kí ti tẹ́ ẹ bá lè ronú kàn níbi aburú àwùjọ yìí ni àpèjúwe wàlà haúlà wàlà fúwà ìtàgídà àdìlà gbogbo dábàá ẹ̀rù kan láburú ìlànà òṣèlú ni ìtúná ni àdìọ́kàn ni gbogbo ẹ̀ ló bàjẹ́ àwọn táwọn olóyìn yẹn nígbà náà wọ́n máa ń fi apá kan nǹkan ọ̀gbìn wọn wọ́n máa ń fi bóòsà wọn ò ní fi sílọ́ọ̀ gbogbo eléyìí ti ṣẹlẹ̀ nísìn wọn ò ní wọ́n lè jẹ́ àkómi wọ́n lè pa bóòsà wọ́n lè jẹ́ mọ́ọ̀lù tàwùjọ ìwà burú débi pé wọn lo ẹ̀jẹ̀ mọ̀ọ́dúnmọ́ ìgbà tí wọ́n máa fẹ́ dá lórí bẹ́ẹ̀ rẹ wọ́n ń gan tijú láti fa ajá ẹrẹ wọn ti bẹ̀ sórí òkúta wọn lo àwọn ẹ̀jẹ̀ wọn kódà àwọn tó kù nídìí ẹ̀jẹ̀ ewúrẹ́ àtẹ̀jẹ̀ wọn tó nǹkan ẹ̀jẹ̀ yẹn ni ọkọ́ tó kàn tí wọ́n mú ẹ lọ tó lóòótọ́ kì í sì bẹ̀rẹ̀ náà wọ́n lamẹ́jẹ̀mú fún ọ wọ́n sì lè lamẹ́jẹ̀mú láti bẹ̀rẹ̀. ó dáa náà dáa máa ti wá gbógun ọkàn tó ó sì ti dé lóòótọ́ tó wá jọ sẹ̀kẹta tí wọ́n ní kan lọ́sẹ̀ o àìlójúmọ́ kan o ẹ gbọ́dọ̀ má mu tọ́mìlà ẹ̀jẹ̀ yẹn kan lójúmọ́ o nígbà tó wọ́n ti dé yìí owó ti ti dé ẹ sọ sírú ẹni bẹ́ẹ̀ yóò ṣe tí yóò sọ pé òun fọwọ́ máa ní wàhálà ìfọmọ ìdíyàn gbé pamọ́ ló. kódà àwọn èèyàn máa bẹ ní ìsàkó àẹ̀ tó tá a bá pa ilé ìsan sáàrò ẹ̀jẹ̀ ìsan eléyìí ló kàn kò sì sí nǹkan kan tó jọ mọ́tò yẹn fẹ́ lọ láyàn gẹ́rọ tipátipá tí ò ní ẹbọ nínú àtòrí ìbújọ́ gbẹdọ̀ tí ìbá ti di pé yẹn mójútó owó ẹ̀ nígbà tó pé òwò téèyàn ń ṣe gan láì ìṣògùn owó orí ń bẹ́ẹ̀ láì ìṣògùn owó ẹnu pé yẹn àwọn èèyàn kátó sọ pé ẹjọ́ sọ pé lówó tipátipá tí ẹ wá rẹ́ nìkan máa lówó tipátipá máa rọrọ̀ gbogbo ọ̀nà tó wù òyìnbó gbà pátápátá láì jẹ́ pé máa mọ̀ fún ni bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ò ní máa fìdí jálẹ̀ kò ní fìdí rẹ ni tóró ṣetán láti lówó tipátipá kò ti padà ní náà ni tó bá jẹ́ pé yẹn lè ní bóyá tó gbogbo wọn ni wọ́n ní a jẹ́ pé yẹn lè lówó tipátipá láìjẹ́kọ́ lọ́yọ́ ni bẹ́ẹ̀ náà ni gbogbo ipò táwọn èèyàn wá lónìí tó sọ wọ́n ti pé bẹ́ẹ̀ bá ní fún wa ayé àpara wa tán ni kí ló lè tó bẹ́ẹ̀ jàmá ìgbà tó ń lò lọ́wọ́ tó wọ̀ lọ gbẹ́rẹ̀ níbẹ̀ tọ́pọ̀ lọ àwọn èèyàn táwọn èèyàn náà gbé orí lọ́rùn wọn ni kó ronú sígbà tó ń débẹ̀ wọn tó di wípé bẹ́ẹ̀ wọ́n bá sọ pé padà ayé wa ni wọ́n wá dúpẹ́ kan fọ́lọ́hún sọ lọ náà lẹ́nu ẹnìkan ọpẹ́ yẹn agbára kan wà lókè tó ju wo agbára lọ ó parí wàláhì tó fún wa ń sinmi òjò lọ èyí sì fẹ́ ọlọ́kàn balẹ̀ kò lọ agbára kan bẹ lókè àlèkúwọ́tù àrọ̀bàníyàtù àlèyàdàlíyà tó bá jẹ́ pé lóòótọ́ lọ lẹ́nu ọ̀sájẹ́ alágbára ìbágbà wa nímọ̀ràn nínú yìí pé ká sáré ọlọ́run ká bẹ̀rẹ̀ agbára lọ́dọ̀ tá a bá jẹ́ nìkan mú ẹtí máa fọ̀rọ̀ ọmọ lọ́hùn ìpè la haúlà lẹ́nu ọ̀là kó wọ́ta ìlà bìlà bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá ń ka àkọsílẹ̀ ibi tó dàrú iláyé omi ó sì mọ̀ bọ́lú ju ẹ̀ ń kàánú ìwé ni o kò tójú yín o omi ó sì a bá ń ka síra àwọn ogun tó láàrin àwọn lárúbáwá pé ìsìlámù tó dé àtòkùn tán gbé ti mùsùlùmí ńgbà tí ìsìlámù dé ẹ̀sùn mọ̀ gbogbo lójú tẹ́bá wọ̀ ní bí mò ń kọ́ tẹ́bá wá sọ pé ogun ni bó wá tẹ̀lẹ̀ gan gan kọ́ kọ́ ajẹ́ pásíkà gan hmm, la ọ̀dà ọ̀dà fún wa sáyé làbìlà. àlejò ọ̀kan lọ́ọ̀kan sọ́là oníkájínà sí lóòrò ńgbà bẹ́ẹ̀ àtàwọn okùnfà burú bẹ́ẹ̀ débi pé nígbà tẹ́yọ̀ àwọn ọ̀bẹ lọ́hùn pé àmọ̀ pé bó ṣe rí nì tọ́lọ̀ àwọn àbọ̀kọ́ wọn ò gbọ́ mọ́ ẹbẹ̀ lẹ́ǹfẹ́ ni ẹ máa báyìí. à ń pèpè fún ìfẹ́ òótọ́ ìfẹ́ òdodo lórílẹ̀-èdè lábẹ́ ẹ̀tàn lábẹ́ ẹ̀tàn ẹ̀ ń pa ẹ̀ńtẹ́ ẹ̀fẹ́ kó nífẹ̀ẹ́ yín ẹ̀ ara ni ẹ̀ńtẹ́ ẹ̀fẹ́ kó gba sí ẹ̀ ẹ̀fẹ́ kó ọmọ orílẹ̀-èdè wà nínú ìpọ́njú pọ́nmú àwọn pé ká ara wa ẹ̀bá sọ pé kí ara ti e, mi ara mi. kí lágbájá náà mọ̀ nífẹ̀ẹ́ ara bẹ̀ ṣùgbọ́n ìpèpè fún kájọ nífẹ̀ẹ́ ara wa kéèyàn ó nífẹ̀ẹ́ yìí kẹ́yìn náà ó nífẹ̀ẹ́ tèmi ọ̀la ìsìláàmù ló bá wa ìgbàgbọ́ lọ́hùn ìsìn náà ọba ló bi kò sí lànà ní ìtẹ̀lẹ̀ ìgbà láíláí tẹ́bá gbogbo nǹkan tí ìsìláàmù mú wa nínú tí ìsìláàmù mú wa jù láyé lẹ́yìn àkídà lẹ́yìn àtìjọ́kàn sáà ìgbáyé gbádùn ọmọ ènìyàn ni humanitarian service kárí wípé a ní lágbájálá a sì bẹ̀tọ́ ẹ̀dùn a di ọ̀tẹ́ rẹ̀ a sì sàbòsí ẹ̀ automatic ìfẹ́ ní òsì wàlọ́ọ̀nù wàlọ́ọ̀nù látòkè délẹ̀ nínú àbíyáṣà ànàìjíríà òṣèlú nàìjíríà látòkè délẹ̀ ìfò ìfimú ẹni dánrin ni. ní lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ti pèsè sí pé ká níbi ara wa kátọ̀ kan gbogbo ọkọ̀ tó táwọn èèyàn ní láti ìtọ̀ kan wọ́n ti lò gbogbo ẹni tó sájá àtọ́já sáájú ó ti lò ẹni tó sájá sáájú níbi ẹ̀sìn Islam ó ti lò káwá sọ̀tọ̀ pẹ̀lú ayé níbi ẹ̀sìn Islam fún etí fún èèyàn káwá sọ tẹlifí mílíọ̀nù àti mílíọ̀nù àgbẹ̀dálẹ̀ dára wa kò sígbà tí ìfẹ́ wọn máa bẹ kò sígbà tí kò sígbà tó jẹ́ pé ẹnìkan ò ní fúyẹ́ jáde ẹ lọ níbi pípa àyàfi àyàfi ẹ̀ náà ní ká máa wá béèrè tó bá gbogbo tó bá tó bá wà lábẹ́ kò sí nǹkan kan tó wà lábẹ́ ju pé ká padà sọ́dọ̀ ọlọ́run wa lọ ìlọ́kànnà wọn tàn án àpèjúwe gbogbo ó ní bàtà náà bí ìbẹ̀ láyé sallallahu alaihi wasallam kápáyàn kẹ́mìí òkú yẹn kábìtẹ̀ kájàgbá kákóyàn lọ́rọ̀ lọ kákó lọ kápọ́mọ́ èèyàn pọ́mọ́ rẹ̀ kó tó pọ́mọ́ ọlọ́mọ kò burú láwùjọ yìí tó ìgbà tí ìsìláàmù òdìdè báwo ló ti dà lónìí èló là lábẹ́ ha sọlọ́lọ́ kan ní háwó àwùjọ tí ìṣẹ̀lẹ̀ ti ń ọ̀pọ̀lọpọ̀ ti ń lọ bẹ̀ tí ẹ bá lọ́wọ́ ńgbà tó bá lọ́wọ́ bẹ̀ kan lè ní yóò parí prọ́sẹ̀sì títà yóò lọ. táwùjọ yẹn ti tọ́kàn balẹ̀ sí fẹ́ẹ́ tó jẹ́ mùsùlùmí àtẹ̀jẹ́ ìṣe mùsùlùmí. àwùjọ yẹn lànà nìbí sọ̀rọ̀ sọlọ́gbà ọ̀daràn fọlá ó lẹ́yìn tó bá pa mọ̀ áhádù kò ní gbóhùn àlùjẹ́ náà. ẹnití ti jẹ́ mọ̀ áhádù ní òṣèré Islam òun lẹ́yìn tó a sọ pé agbọ̀ láàyè láti máa gbé ìlú wa àti nífọwọ́ ìnira kankan títí tẹ mùsùlùmí. anábì sọ pé tó bá parú ẹ̀ nínú rògbòdìyàn kò ní gbóná àlùjẹ́nà ẹ wá sọ ẹ̀tọ́ tó bí fọkànbalẹ̀ láyé sí ìbáṣe Islam ẹni tó bá mọ̀ ọ́n mà pa mọ̀ án ẹ̀dùn ẹni tó yẹ pé àwọn aláfún ní àmọ́n pé máa gbé bí kò séwu ogun wá dé ẹ wá sì tara pa kò ní gbóná àlùjẹ́nà ìyẹn lè jìnà sáàrù jẹ́nà jù káàkùn pé kò ní wà lù jẹ́nà lọ kò ní bóòrùn ẹ̀ ó túmọ̀ sí pé àwùjọ tí Islam bá wà àwùjọ tó bọ̀rọ̀ yá Islam ilé ìdáná bí mú wa sáàbà sì ṣe sáàbà sì sọ ní fashion sáàbà sì rọ́ sáàbà sì rọ́ sáàbà sì dùgbọ̀ náà bòmí sáàbà sì rò pa agbọ́n atóbi anépò àwọn náà lè sọ nǹkan kan táàsì fẹ́ ká máa lẹ̀ mọ́ ìsìlámù bẹ́ẹ̀ náà àwọn náà lè wò pé eléyìí kò yẹ kó sí mbẹ̀ láti máa fi ọtọ́rìtì ti wa yọkó ìsìlámù táwọn yẹn lónìí nìyẹn o ló ti sànádì sọlọ́lọ́ ọ̀tàrà rẹ̀ fọlá ìsìlámù sànádì sọlọ́lọ́ ọ̀tàrà fọlá ó là ń júwe fúnra wa yìí àlèyésí ìsìlámù lè láàyè ni kí èèyàn tó bá jẹ sílẹ̀ fọlọ́n fún tọ́lọ́n bá wí kí lẹ́ ń gbé yẹ̀wò sí kí ọjọ́ ti lọ lórí ọ̀rọ̀ yẹn sí kò sí nǹkan tó bí àmì àti ṣètò níyà ti bẹ láàrin èèyàn ní ó gbọ́rọ̀ ọlọ́ba mọ́ ṣe máa discuss ẹ̀ pé tọ́jú ti lọ lórí ọ̀rọ̀ ẹni tẹ́ bá ní àti ìdájọ́ bá ilé ìwé yẹn ká gbé ọwọ́ ẹ̀ ní gbàtà ti sọ́fà ìpé ó ti gbé nǹkan tó gbé sí wọ́ọ̀tẹ̀ tàbí ilé ìwé ká pa ni gbogbo ń dáwà pẹ̀lú òfin táyé náà ní wọ́n ń pààyàn kódà ọ̀nà kan gbà pààyàn ló burú jù ọ̀nà kan gbà pààyàn ló burú jù ní ọba yìí gbà wọ́n sọ fún òtò ọrùn ẹ̀ mọ́gì bàbá ńlá ìkóró tó kọjá ọ̀nà tí sẹ́rẹ́ sàmì yóò gbà pààyà kò sí ètò ọrùn ẹwà ọdá bàtà ń pa lónìí ṣe ọrọ̀ ọrùn yìí sí bàbá mú dábà bàbá bẹ̀rẹ̀ sí sọ pé ọyá ege nìkan àti ìpa o tó tún kàn wá ẹ kọ́kọ́ pa kankan yọ náà ìtàn náà yóò padà kó àdéhùn yìí kú làwọn ń dùn sí

bí ẹ bá sọ pé wọ́n á pé ikú ìdájọ́ ikú lẹ bá takò á gbọ́ pé ọpọlọ bẹ́ẹ̀ ó dọ̀tí tó láwọn tí òmò kẹrẹ àtìláàmù ń dájọ́ ikú fún yẹn wọ́n ti ń pa yìí ìyẹn ti fa àdìkọ́ọ̀sì yẹn ókè fóònù láti wá pa ilé inú kẹrẹ àtìláàmù abẹ́ńtí èsè ìdí èsè kẹrẹ àtìláàmù fóònù láti pa ìjọ dájọ́ ikú fún tó rọrùn jù lọ́wọ́lọ́wọ́ fẹ́ ká ní ìhànlá àwọn wà fihàn lọ́rùn mókè àwọn ó dáná àmọ́ yáyàn àtọ̀nà ní ìta bá ń gbà èyí tó rọrùn téèyàn bá kó láyé lọ́yẹ́ bá ń dájọ́ òkúkú òun náà ní kí wọ́n gé lórí. gbogbo nǹkan tó wá jẹ́ pé ìsìlámù wọn pátápátá òun sí ló fi dẹ̀kùn sí sí. nínú ẹ̀ òun náà ni. àjọṣepọ̀ tó dánmọ́rán tí ìsìláàmù tún mú wá láàrin àwọn ẹ̀dọ́ mádámà àtàwọn tí ń bẹ ní sámà tó jẹ́ màláìkà tí a bá sọ pé ọ̀nà wo ìsìláàmù gbà tó wá pọ̀ sáàdì jẹ tí níkà ara wa tẹ́sí wa sí yàtọ̀ nílùú náà níjọ́ náà lọ́hùn àwọn kan ń gbé bẹ́ẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí o ló jẹ́ kí n ya bá pẹ̀jú èèyàn wa ju kódà náà lè bá wọn bẹ̀ sọlọ́lọ́ ọ̀dà ọ̀sán làwọn bá nínú wọ́n sì di ẹni tí wọ́n dèbè ara wọn. ẹ jẹ́ mọ̀ pé nígbà táwọn fèbèrè fún gbogbo mí bọ̀ ogun azab irú ìta amẹ́ríkà máa jà tí ó sì ti wọ́n bẹ̀jẹ̀ ní olónìí ọlọ́wọ́ fún wọn ní kápá lórí wọn o lórí amẹ́ríkà àtàn tó dàbí wọn torí gbogbo tó bá tó àwọn ọmọdé dàrú gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí títí dàrú láyé ní ìgbè kò yọ ọwọ́ wọn lẹ̀ ọgbọ́n àzáàbù ni àwọn alliance ẹ mọ̀jà á dá lọ ẹ̀yin náà dánmọ̀ ogun jọ kí amẹ́ríkà tó máa dá amẹ́ríkà làwọn tẹ̀gbẹ̀ yìí ti ní plan rú yẹn síbẹ̀ ọmọ adámọ̀ lọ́mọ adámọ̀ máa jẹ́ síbẹ̀ ọmọ tó sọ́làtò kan bẹ́ẹ̀ náà kàrù sọ́làtà sírì náà tó ní sọ́làtò là azab ẹ̀ mọ́ tó máa azab ní jámù hill wọ́n kóra wọn jọ pé ogun tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ á sora ẹ̀jẹ̀ á sígun lọ nílùú sílùú nídìran síran ká lọ bá wọn Mọdínà ká lọ bá wọn lẹ́ẹ̀kan náà inú suratul azab ló ló fi di suratul azab òní gazwatul azab ló fi di gazwatul azab kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ àwọn kan wà tó jẹ́ pé agbọn ti táwọn tẹ̀gbẹ́ yóò bá wọ Mọdínà lọ́dún náà àwọn kan wà bẹ́ẹ̀ ní náà pé oríṣiríṣi ọ̀nà ló máa ń wọnú ìlú àwọn kan wà níbi kan tó rọrùn kan láti gbà wọlé fún èsì mùsùlùmí wọ́n sì ní káwọn ogun azab dáadáa ẹ bà bẹ́ẹ̀ nínú tàn inú ibi tí ò dé tó sẹ́kù dálé gbà wọlé ibẹ̀ ni wọ́n gbẹ́ kòtò wá dàpù sí kí wọ́n ní wọ́n gbẹ́ kòtò àti mọ̀ gbọ́tàn yẹn àwọn ibi tó sẹ́kù sí nìyẹn àwọn kan tí nìkan wọ́n ń ṣe mùsùlùmí àwọn tẹ́jọ gbọ́ra àwọn ìtẹ́jọ ń gbé ní ìlú yìí bó wọ́n lè ṣe tí wọ́n ti sùn ìsìlámù ọlọ́run tí mùsùlùmí ti mọ̀ sí tẹ̀jọ́ náà lọ kò sí bẹ́ẹ̀ rọ̀ ọlọ́ọ̀bà mọ́ àwọn àbọ̀ pé àwọn kristian gbà yóò sọ pé wọ́n fẹ́ sọ mùsùlùmí nàìjíríà di ló mùsùlùmí mùsùlùmí náà mọ̀ wọ́n pé wọ́n fẹ́ christianite wa bẹ́ẹ̀ làwọn olóṣèlú ti ń láyé bẹ́ẹ̀ làwọn onípò ti ń láyé ìwà ìlàjú nìyẹn ẹ pèpè sẹ́sìn òfin tó burú mẹ́ kó lò ẹsibí mi máa ń làdé yẹn fà ìfọ̀hún ayé àwọn ọlọ́run bá fọ̀kalẹ̀ kí ló bá ní ká pèpè nígbà tó lọ́mọ pé tó bá fẹ́ sọ ogun wa di ẹlẹ́sìn kan náà àwọn òpin yẹn lọ tóbi jù fọlọ́ ṣùgbọ́n ká fàlàbí àgbáyé wọ̀ láì rọrùn Islam ló ní pèpè sí àwọn àpèjúwe ta bá ní òsàn dò tí ó sì parí nìyẹn. sọ àmì wà náà ayọ̀ ó wá sọ pé kí o sọmọ lẹ́yìn wa làwọn máa ń pèpè ẹ̀yà síbi ìran ẹ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run Islam olóòtọ́ ìlú ńlá méjì láyé ló sọ dẹrú ló sọ dẹrú ayé ìlú ńlá méjì láyé ẹlẹ́ka fúrọ́tù rò ọlọ́run tó rẹ̀ sọ tó rà kankalẹ̀ ó pèsè ní fúrọ́tù rò ọlọ́run tó lè bá fi rò ó lóru ìlú tá a tẹ́nu. Rome láyé ńgbà náà ó dà láyé kìsì náà ó tẹ̀ jẹ́ pé kò dàbí ìgbà náà àwọn France àti Rome àwọn tó láyé nù nígbà náà ọlọ́run bá tọ́jú súrà kàkálẹ̀ tó fi sọ̀rọ̀ pa wọn. dáwà ni wọ́n pèpè àti tẹ̀rẹ̀ ní lọ́kàn dáwà ni wọ́n ṣe àti tẹ̀rẹ̀ ní lọ́kàn. ìlú sọ ìlú náà dìlú tó yẹpẹrẹ títí tó di ayé jábọ́ lọ́wọ́ ẹ̀ torí ìlú kẹfìrí ìlú kúfúrú ní méjèèjì. àwọn tó wà bẹ́ẹ̀ láyé lónìí náà sáà Amẹ́ríkà jó lórí wọn ẹjẹ́ àti ọlọ́run bá mú ká máa bẹ ọlọ́run kọ́lọ̀n ló yí wọn kójọ òjò yí wọn lọ́wọ́ èròǹgbà pété aláyé ó máa rọrùn àfàwọn nìkan torí tọkàn yín bá balẹ̀ ẹ máa ronú tóbi ẹbẹ ga àwọn sì máa dá òun jẹ́ kọ́kàn balẹ̀ síbẹ̀ ni wọ́n ní ogun irú nǹkan báyìí ó lóun ò nírú rẹ̀ àtọ̀ ní àtọ̀ kí ni àtọ̀ sí ìfẹ́ owó àwọn amúrọ̀bà tí máa wọlé pé owó tànádà ìlú jáde kí ni yàtọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tamẹ́ríkà mú ẹ wá pa ogbó ẹ pa ogbó yẹn ẹ pa ogbó yẹn sẹ́yẹ padé tó kù ẹ wá gbé tó o dòní tá ń sọ̀rọ̀ ọmọ adama mílíọ̀nù ọmọ adama ti bá bẹ̀rù kódà ọdún méjì kan wà láì wọ́n pa ọmọ ogun tì wọ́n àmọ́ pa ọmọ sójú oko wa iná ló ṣe kì í sọ̀nà kan kì í sí àkọ́kọ́ kéde wọn ti wọn ti sinmi irú ẹ̀ wọ́n ti sọ̀n táwọn lọ jà sí ṣùgbọ́n tó bá kọ́ ọmọ amẹ́ríkà yọ̀kan rẹ̀ bá dámú tí èkè kan bá ṣe wọ́n gùn tuntun kan tù yẹn ẹnìkan péré wọ́n ti wà lórí bẹ́ẹ̀ wọ́n wà lórí bẹ́ẹ̀ tọ́ka àwọn èèyàn kan bá balẹ̀ sórí pé àwọn tóbi ọ̀rọ̀ pé nàìjíríà ọ̀pẹ nàìjíríà ọ̀pẹ ọlọ́run kan fún wa ní sẹ̀mí àlàáfíà lò ọlọ́run kan yóò rọgbọ fún wa ká má fúnra ara béèrè ogun káka sí pé èròǹgbà tiwọn nìyẹn kọ́lọ́hún ló yí wọn lọ́wọ́ kó mọ̀ rí báwọn ti fẹ́ àtàwọn tẹ́ ń bá wọn pa tẹ́ ń bá wọn pè lóru ẹ̀ nínú ilé náà àtàwọn tẹ́ ń fún lẹ́bùn ní tọ́rọ́ kọ́bọ̀ àtàwọn táwọn ti ń bẹ nínú ilé náà tó jẹ́ bí irú wọn tó jọ́ mọ́ tẹ́ wọn táwọn náà ń fi tọ́rọ́ kọ́bọ̀ tù nínú tẹ́ sọ́jà àdàrú ni agbára kan ti ń bẹ lókè yẹn ó ju gbogbo ìdí bẹ lórí ilẹ̀ lọ agbára mọ́láàkù kan náà mọ̀láìkà ọlọ́run tọ́lọ̀ ọmọ bí ó ṣe dáàbòbò fáráyé ó ju agbára gbogbo dáàbòbò lọ bẹ́ẹ̀ náà lágbára mọ́láàkù kan náà mọ̀láìkà ọlọ́run tọ́lọ̀ ọmọ bí kò nira báyé tọ́mọ yẹn bá ní òun ní gbọ́ tọ́lọ̀ lẹ́nu ó ju agbára gbogbo àwọn ọmọ ogun èṣù lọ tọ́lọ̀ ní kábíyèsí o àwọn mọ̀láìkà kan àwọn méjì péré wọ́n wá bá àná Ibrahim alayhi salam ẹ̀jẹ̀ ẹ̀mú ìgbọ́n lárúbáwá sì ní àwọn ànábì ọlọ́run tíìmù ni wọ́n tálíkà ni wọ́n wọ́n síbẹ̀síbẹ̀ náà tálíkà tó àwí náà tí a bá ti ń bá wọn lálejò báyìí wọ́n máa pẹran fún yín ni àwọn lárúbáwá tá a sọ pé ti pa yìí ẹni tó bá ní nǹkan ọ̀sìn ẹran ní ọ̀pọ̀ fàlejò tí ẹ bá pa màálù fàlejò lónìí ẹ bá jẹ mẹ́ta ẹ wọ́n sọ pé àkọ́dà àwọn tíra ìwọ kọ́dà ọlọ́run kẹ́ wọn àwọn olùsíjọ́ náà lọ́hùn olówó ẹ̀mí rẹ̀ kan kẹ́ ẹ̀pẹ́ rẹ̀ kan kíákíá wọ́n ti sáré ṣètò ẹran yẹn ó ti dé jẹ àwọn tọ̀hún ò bá jẹ ìgbà náà làwọn wá fún un pé á ah, wọn ò lè jẹ ọmọ adámọ̀ tọ́jọ́ máa dáhùn ní táwọn jọ mọ̀ nínú ìfi wọn ni pé káwọn fi yàn lálejò káwọn sì ti tayọ̀ báyọ̀ jẹ́ yàtọ̀ sálejò sí yorùbá tẹ̀sán pé ẹni tí ẹ fẹ́ kó ẹ bá mi re ẹ sì ló ń tẹ tẹ́lẹ̀ àṣìṣe wọn bá sì máa dáhùn ẹ tó yóò gbà mí re tó bá jẹ́ ìjà náà ni ó kàbùkù ẹjẹ́ mọ̀ pé a lọ ó sì jókòó ti yorùbá nù ṣùgbọ́n ti lárúbáwá ibi kan má jẹ ibẹ̀ làbùkù wà inú wa mú ronú bóyá bóyá àwọn oníṣẹ̀dá kan lásán ní ìdíwà o làwọn náà tẹ̀sẹ̀ wá come out wọn ni ọlọ́run rán wa ń ṣe afẹ́ lọ pàdé kan run ni kí wọn lẹ́fà yọ mẹ́ àwọn méjì ni kódà kí wọ́n ju méjì lọ wọ́n fẹ́ lọ pàdé kan run ní òbí jẹ́ pé ká mọ́ fọkàn balẹ̀ sí aburú àbí ìnira tọ́lọ́run lè fi kàn dá ẹ̀ tá a bá ti tọ́ lọ́hùn sí tá a ṣe lọ́jọ́ bẹ́ẹ̀ lọ ẹlọ́jà kọ́ náà balẹ̀ ká sì gbìyànjú àti jìnnà sẹ́sẹ̀ pẹ̀lú gbọ́dá bá ní ṣùgbọ́n ká máa pe ọlọ́run tó rẹ́ lómi náà ẹ̀sẹ̀ ló sẹ̀ lórí ohun tó fi lóun ò gbọ́lọ́ mọ́ pé irú ẹnu tòun kọ́ lòun lè kíkọ́ lọ́hùn nígbà lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ aburú tó kún aburú nìyẹn nígbà tá a sẹ̀yìn tí bá ń bẹ ni tá a sẹ̀yìn ara wa ẹgbẹ́ wa a sì ní ẹ̀sẹ̀ ti pé kó gbà ẹ̀sẹ̀ ń dájọ́ kú gan bẹ̀bẹ̀ tó ẹbí àmọ́ gbaa bóyá wọ́n gbà ẹni tí ó gbà sí wa lẹ́nu wa tó ń rán èèyàn sí pé ẹ bá wa bẹ̀ wọ́n ìgbà tí ẹ bá wá ń sọ pé tẹ ní ibẹ̀ lọ́wọ́ aburú tó kún aburú nítorí ọ̀sán sí ẹrú mi tó ní ọ̀rọ̀ ẹ má jákàn níbi ìkẹ́ ọlọ́run sọ́nà bá ń ni iná lọ́ha bàjẹ́ mi yá gbogbo pé yìí ẹ máa bẹ̀mí ni ẹ sì máa jìnnà tẹ́tẹ́ ẹ máa ń wá bẹ́ẹ̀ sì má kó tó di pé ẹ kó láyé ẹ máa sún mọ́ bíi mímọ́ mímọ́ mímọ́ lẹ́nu wá láti máa ṣe àmì ọlọ́run bá kọ́ ọ̀nà tààlà tó fi àlékún ọ̀kọ̀ọ̀balẹ̀ fún wa lórí ìwé wa níbi kápópọ̀ kápópọ̀ lọ́hùn ibẹ̀ lórí ilé wà ibẹ̀ lọ́la wà ibẹ̀ ìfọ̀kànbalẹ̀ wà torí a lè máa bèrè bọ́lọ̀ ọ̀hún ti jẹ́ ọ̀kànbalẹ̀ báyìí ibẹ̀ láti rí ìgbésí ayé rọrùn lò bẹ́ẹ̀ níbi kéèyàn ó dínà sí tọlọ́run lọ́jọ́ gbọ́dọ̀ ní kìíyàmù ibẹ̀ nìnira láyé náà lákọ̀ọ́kọ́ ibẹ̀ nìnira tó ga wà tọ́ba àdúgbò ní kìíyàmù ìnira tó dúdú nìnira lọ bẹ́ẹ̀ ìbẹ̀ náà máa wọ́n lọ́ta alákó ti àlékún kọ̀ọ̀kan balẹ̀ fún wa ẹja gbìyànjú láti máa lékún níbẹ̀ lọ látàkùkù yìí lọ àti ìbẹ̀ náà ká máa máa tàdá yẹn rí kámọ̀ sàdáyẹrí kò sáburú bẹ̀ kámọ̀ bẹ̀ náà bá jẹ́nẹ́rálì bá ń bẹ̀ náà fúnra tá a bá ń bẹ̀ náà fúnra wa kámọ̀ bẹ̀ lọ́hùn fún ìlú wa orílẹ̀-èdè wa ara pé à ń nífẹ̀ẹ́ sọ̀kan nìyẹn tọ́nà tó bá bá wa dá ìfọ̀kànbalẹ̀ padà tó bá wa dá làáfíà padà tó bá wa ṣe jíjẹ tó mo nírọ̀rùn àlékún sísin lọ́hùn yóò máa bẹ àlékún ìgbọ́sọ lọ́hùn yóò máa bẹ ṣùgbọ́n tí nìyẹn bá dójú ẹ̀ ẹ̀sìn yóò bọ̀ lọ́wọ́ ẹlòmíì ẹ̀sìn tó ti gbámú gbámú gbámú gbámú tó bá yí wọnú ìnira tó yí wọnú fítínà ó ṣe é ṣe kó bọ́ wọn torí ẹ̀ òjẹ́ ká máa bẹ lọ́wọ́ bá ọ̀kà bá lẹ́wọ́ gbogbo àwọn tó ń sọ pé àwọn fẹ́ dàrú àwọn fẹ́ dàrú ni kọ́lọ́mà kó bá àbàjùlẹ̀ kó bá àfihàn wọn o ọlọ́ọ̀bá ní ẹni ó tó bá wá mú nǹkan míì nínú ìlànà láti máa fi jọ́sìn fọlọ́n ẹ̀tọ́ tí tó ń là kalẹ̀ wọ́n ní tàbí ọgbà lọ́wọ́ rẹ̀ tó bá ti ọgbọ̀dọ̀ kí á mọ̀ nínú ẹni kan tó jẹ́ ní òkò ní ó wà ọlọ́mọtò alẹ́ ní òkò ọlọ́mọtò alẹ́ ní ìyá ọlọ́dún káyọ̀ wọn tọrọ akúrò máa dàgbà wọn wà